a ti rí sátidé tó kẹ́yìn nínú oṣù kẹsàn-án ògo ọlá ni fún orúkọ rẹ ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba tó gun ìgúnlẹ̀ sí ọba tí kò sí ohun tí ò lè ṣe ọba tó lọ́wọ́lọ́wọ́ báyìí ọba tó ń ṣe ohun tí ò nọ́mà tí gbogbo èèyàn fi ń sọ pé kábíyèsí rẹ ẹlẹ́bùrú ìkẹ́ gbọ́pẹ́ ẹ akínyín kàbọ̀ ní gbogbo tí ẹ ti ń wò wá kàbọ̀ sórí ètò wa ètò tí ẹ máa ń nífẹ̀ẹ́ sí láti wò ọ̀nà àbáyọ tó lóyìnbó ń pè ní way out akínyín káàbọ̀ bólúwa ṣe ń bẹ tẹ́mi rẹ̀ ṣe ń bẹ ẹ máa gbádùn olúwa nínú ayé bàbá mi prophet emma ọlágúnjú bàbá ọ̀nà àbáyọ ní àṣálẹ̀ orúkọ tèmi ni henry Adenuga. lórí ètò lady evangelist aduat olùkàlù bíbélì bàbá ń bẹ níkàlẹ̀ ẹ bá kí àwọn ará ilé mà. ẹ káalẹ́ gbogbo lé ṣe dáadáa la yín àdúrà wa gbà lórúkọ olúwa. àmín àdúrà la ń gbà bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọlọ́run náà látún fi ń gbà ní ẹsẹ̀ torí pé bíbélì sọ pé bí ò bá sí àwẹ̀ eh, tí ò bá sí àdúrà àti àwẹ̀ gbogbo wọn kankan yóò lè wá sí ìmúṣẹ ẹ mo lórí ọ̀fẹ́ láti pe bàbá mi ikọ̀ olódùmarè ní gbogbo tí n bá ti lórí ọ̀fẹ́ ni má ti ń pe bàbá ní abiyamọ tó mọ ọmọ pásítọ̀ ni bàbá ajínrere ni wọ́n wòlíì ni bàbá mi eh, prophet emma ọlágúnjú bàbá ọ̀nà àbáyọ ẹ bá kí àwọn aráalé. mo kí gbogbo ọkùnrin mo kí obìnrin mo kí onílé àti àlejò níbikíbi tẹ́ bá ti ń wò mí pé ẹ̀ka alẹ́ ẹ̀ka alẹ́ gbogbo wa pátá a ó débi tí a ń lọ èbúté rírí yanjú yẹn a ó débẹ̀ ìran rere tó o sì rí ọ̀fẹ́ ọkọ̀ yóò ṣe mọ́ ọ la jésù lọ àwà. àmín àmín àmín lórúkọ jésù gbogbo èrò rere wa ètò kò kọ́dún yìí parí gbogbo ẹ̀ ló máa wá sí ìmúṣẹ lórúkọ jésù ẹ̀bùjẹ́lé náà ni lóríṣiríṣi lórí irú tó bá fẹ́ lolúwa lè ṣe ẹn ẹn tó fẹnu ẹja ṣe báǹkì ṣé kí o lè ṣe ni àbí ẹn tó mú àké jáde nínú odò jọdani ó ń bẹ síbẹ̀ ó wà láàyè bàbá ọ̀nà àbáyọ dáàdì kí lẹ fẹ́ fi gba àwọn èèyàn níyànjú ní àṣálẹ̀ yìí. mo kí gbogbo ọkùnrin mo kí onílé àtàlejò pé ẹ ṣe ẹ dìde wá sí orí òkè ànúkù gbogbo ẹ̀yin pásítọ̀ gbogbo ẹ̀yin ajínrere gbogbo tẹ́ ẹ wa lórúkọ jésù a dé èbúté yín yanjú orúkọ jésù ọmí àtẹyìn àní kọ́nà bíi èéfín àdúpẹ́ tí ọlọ́run ṣe nínú orí òkè yẹn takuntakun mo ṣe àkókò ìtàn dúpẹ́ lọ́wọ́ bàbá mi ìríjú ọlọ́run ẹni ó bí mi sáyé bàbá sk abíára ẹ ṣe púpọ̀ bàbá lórúkọ jésù àgbà yẹn máa dalẹ́ o òkè òkè tí ẹ wà ẹ ní jábọ́ ọlọ́run ti ń bẹ gbogbo ẹ̀yin ajínrere ẹ̀yin bàbá bàbá ti ń bẹ lókè tá wò gẹ́gẹ́ bí bàbá ẹ ní dìbàjẹ́ láyé ọmọ fún yín ẹ ní wálẹ̀ òkùnkùn kan ní fàìn wálẹ̀ o ẹ ṣe púpọ̀ alẹ́ alẹ́ ní lónìí yìí ohun tí mo fẹ́ bá sọ òun náà ni pé kókó lábẹ́ it is not normal jẹ́ nǹkan kan di mímọ̀ fún ọ ọgbọ́n orí ènìyàn máa ń sọnù ní iṣẹ́ olúwa tọ́lọ́ ń bá dé tọ́lọ́ ń bá lòún dé ọgbọ́n orí ènìyàn máa ń sọnù àìtí ọgbọ́n ìdí nìyẹn ọgbọ́n ayé ò gbé iṣẹ́ ọlọ́run ẹlòmíín lónìí ìwọ gan ti ń ṣépè fúnra rẹ irú ayé wo lọ wáyé ẹ wọ́n ríran sí mi pé ọ̀dà kèéda nọ ọlọ́run kì í kánjú sórí tó bá wá dé tán ẹ̀rù gan ba ìwọ gan torí pé iná rẹ fi máa ń gbọ́ pé ẹ má dá lóhùn ó ní tí ń lò ẹ má dá lóhùn ṣé jàdúrà lọ ní nọ ntọ́ jàdúrà lọ wà ọwọ́ ọlọ́run jàdúrà lọ. No àdúrà ní láti fa ọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ tá sì ti fa ọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ so a rí i pé gbogbo ntọ́ máa kù tí ó máa tẹ̀lé ọgbọ́n orí èèyàn ò gbé rárá rárá so ọ̀pọ̀lọpọ̀ lónìí ló pé activity òun ọgbọ́n òun gbogbo téèyàn máa ń ṣe fọlọ́run ló ń ti ṣe kí ló dé ìgbà tó bá expect ọlọ́run pé kò ṣiṣẹ́ ó ṣe kó má ṣiṣẹ́ ohun tí gbogbo èèyàn ní ìdí ní ọwọ́ ọlọ́run tọ́wọ́ ọlọ́run bá dé tagbọ́rọ̀ Ọlọ́run bá dé gbogbo nǹkan tó rò pé kò ṣeé ṣe á ṣeé ṣe ìrètí tó ti sọnù á wá di mímú ṣẹ ìwọ gan máa wòran ni kì í ṣèwọ lọ́ọ́ máa ṣiṣẹ́ mọ́ so ọgbọ́n ajá wo nǹkan kan nínú bíbélì nínú ìwé inú ìwé Jòhánù orí kọkànlá yẹn ẹ rí i pé ọkùnrin kan ń bẹ pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ọ̀rẹ́ àwọn mẹ́ta ni ọ̀rẹ́ Jésù ni wọ́n má gbàgbé Lásárù àtàwọn àbúrò ẹ̀ méjì màtá àti Màríà àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n pẹ̀lú bí Jésù ti ń bá wọn rìn tí ń jẹ tí Jésù bá lọ tó rìn ìranù ẹ̀ lọ torí ìranù làwọn èèyàn máa ń pe Jésù ẹ̀ sars tó ṣe ọwọ́ ọmọ tí oníranù ni wọ́n pe Jésù gbà náà so pé ẹni tí ò ní Jésù náà tiẹ̀ wá jọ́ di mí oníkọlọ̀kọ̀ ní ihò ẹ̀yìn ojú ọ̀run sì ní ìtẹ́ ọmọ èèyàn ní ibùgbé ẹ̀ lè má bí òun gbé bó ń ṣe máa rìn tó ń kiri nìyẹn àjíǹrere nù àwọn èèyàn Ọlọ́run ẹni táwa ní ìsinmi lé lórí tí ó jẹ́ Ọlọ́run nínú ènìyàn kò ní ìsinmi a rí i pé tó bá lọ tó bá dé ọ̀dọ̀ wọn ní dé sí ṣùgbọ́n ẹni bó ṣe ń dé síbẹ̀ ti ń ṣe everything ẹni téèyàn ń dé sí lọ́dọ̀ ẹni tọ́lọ́ ń dé sọ́dọ̀ rẹ̀ kí ló dé tó ní wàhálà kí ló dé tó tún ní dààmú kí ló dé tó tún kú kí ló dé tó tún jẹ́ pé lẹ́yìn ìgbà tó kú tó ń ṣàìsàn wọ́n ránṣẹ́ sí ọlọ́run pé ọwá ọ̀rẹ́ rẹ ara rẹ̀ ọ̀yá o so ó sì wà nínú wàhálà ó tún fi ọjọ́ mẹ́rin lẹ̀ ó tún rìn lọ kò wọn lóhùn títí tó fi kú tí wọ́n fi sin tó fi di ọjọ́ kẹrin a rí i pé ńgbà tó dọjọ́ kẹrin tó fẹ́ máa bọ̀ nínú ìwé ẹja kọ́kọ́ wò ẹja gbọ́n táwọn ọmọ ẹ̀yìn rẹ́ rí i pé ọgbọ́n àwọn ọmọ ẹ̀yìn gan ò gbé bí gẹ́gẹ́ ọgbọ́n wọn sọnù pátápátá ọgbọ́n wọn sọnù nínú sí ọlọ́run a rí i pé nígbà tí jésù nínú ìwé Jòhánù orí kọkànlá yẹn ẹsẹ̀ kọkànlá ẹja kọ́gbọ́n tí jésù wí John má gbàgbé John eleven. nǹkan wọ̀nyí ni ó sọ lẹ́yìn èyí ni lẹ́yìn èyí ó sì wí fún wọn pé ó wí fún wọn pé lásàrù ọ̀rẹ́ wa sùn lásàrù ọ̀rẹ́ wa sùn ṣùgbọ́n èmi ń lọ ṣùgbọ́n èmi ń lọ kí èmi kí ó lọ jíjìde nínú oorun rẹ̀ nítorí náà nítorí náà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé olúwa olúwa bí ó bá ṣe pé ó sùn tó bá yẹ pé ó sùn ni yóò san yóò san ṣùgbọ́n jésù ń sọ ti ikú rẹ̀ jésù ń sọ ti ikú rẹ̀ máa tẹ̀síwájú ṣùgbọ́n wọ́n rò pé wọ́n rò pé ó ń sọ ti oorun sísùn nígbà náà ni jésù wí fún wọn gbangba pé lásàrù kú a rí i pé nígbà tí ọlọ́run sọ wípé àwọn ọ̀nì yóò ó ti ó sùn àwọn ń lọ jí àwọn ọmọ ìná kílá lè tó bẹ́ẹ̀ yín ẹ̀ nídìí àti jí èmi àwa gan láti ẹ̀ lọ jí ìbọ̀rọ̀ ẹ̀ wa ni a máa ń sùn lé lórí a máa ń bá a ṣeré a máa ń sọ because Jésù ń sọ ti ikú a pé kò ṣerú ẹni yẹn ló kí wàhálà dé bá ẹlòmíà ni ó ṣe jẹ́ èmi pẹ̀lú mo ṣe ń sin lọ́hùn ó ṣe jẹ́ èmi mo ṣe ṣe gbogbo ayé tó ajé mi lélẹ́ ìdébá títa ni tán wà débá tí ò bá ti sí tí ò bá ti sí ọwọ́ tó le ó ṣeéṣe kí ògo má jáde nígbà mìíràn bóyá bá ti á lùsì ọgbọ́n yẹn pé ọlọ́run ò ṣiṣẹ́ mọ́ ọlọ́run ò ṣe kíní bí ọba stop ọlọ́run sínú ayé ẹni tó o bá gbàgbọ́ pé n tó kó sínú ògo ló máa padà tibẹ̀ jáde ògo ni ẹlòmíà ni mo ti pẹ́ jù ní ọkọ mi ò rọ́mọ bí a ní kò sí ọ̀nà rárá ọ̀nà àbáyọ gbogbo nǹkan ọ̀nà àbáyọ wà fún ẹlòmíà ní àìsàn yìí sí ọkọ ni ó pa ọ́ má gbàgbọ́ pé àìsàn ni ó pa má gbàgbọ́ pé ẹlòmíà ní ha ẹlòmíà lónìí tó wọnú agbára òkùnkùn lọ tó so gbogbo lọ everything tó wọnú tó lọ gbẹgbẹ òkùnkùn tó so gbogbo ẹ̀rù náà wọ́n dábàá pé ibi tó gbé ìdégbò yìí ẹni di tẹ́ fẹ̀yìn tí o ẹni di tẹ́ ṣe kíní kan o o ti ń jà káàkiri o ọlọ́run yìí sì ràn yàn lọ́wọ́ kó tún fà wálẹ̀ ọlọ́run yìí ràn yàn lọ́wọ́ kó fi láyé lọ́wọ́ ọlọ́run yìí gbé yàn ga kó ṣe kí ni o kó tún kó tún kó tún kó tún kó tún ṣe gbogbo nǹkan ṣoṣo ẹ rí i pé tí Jóòbù fi borí ni pé ẹ rí i pé bí ìyàwó ẹ sọ fún pé bó ọlọ́run kò sì kú ìwọ ń sọ̀rọ̀ bí obìnrin tí òun lóye a máa gbari ká máa gba ibi bí ó dijọ́ tó ọba tó ọba bẹ̀rù mọ́ níwájú ọlọ́run tó o bá ti bẹ̀rù mú àjọ ọlọ́run èyí má gbàgbé pé ọgbọ́n ọlọ́run ò ní fi ọ sílẹ̀ bẹ́ẹ̀ sì ni ó mọ̀ pé n tí ọlọ́run ò lè ṣe kò sí kò sí n tí ọlọ́run kò lè ṣe rárá rárá tóyàn bá gbàgbọ́ pé ibi nǹkan báyìí ibi tó ń máa dé dúró láyé ni ọlọ́run máa máa wòran àrípa àwọn ọmọ ẹ̀yìn ní àtọ́ba jẹ́ tòrun ni ṣùgbọ́n jésù ń sọ̀rọ̀ nípa ti kú ẹ wá wò ńgbà wa rìn nínú ìwé mímọ́ yẹn ẹ já tó gbọ́n táwọn àbúrò gan tó wí nínú òwe mímọ́ nínú òwe john yẹn the same john yẹn náà ni john eleven thirty eight ẹja bẹ̀rẹ̀ láti bẹ̀ ó ti ń rọ̀ wọ́n bọ̀ wọ́n mọ̀ pé jíǹde la jíǹde àkíní títí ń bá wọn àbúrò ẹ̀ ń so ń bòjì tẹ́ ẹ̀ sísí nǹkan kan ó ti ń rùn ní sísìn ẹja gbọ́ ti àwọn ọmọ ẹ̀yìn wí. nígbà náà ni jésù tún kérora nínú ara rẹ̀. nígbà tí wọ́n ń bí ẹ̀ńkà yẹn náà ìwé john eleven thirty eight ọ̀yá mọ̀ nígbà náà ni jésù tún kérora nínú ara rẹ̀. jésù ké nínú ra níwájú níwájú nínú sàárè níbi tí wọ́n ṣe sọ́yá. ó wá sí ibojì. ó wá sí ibojì. ó sì jẹ́ ihò. ó jẹ́ ihò. a sì gbé òkúta lé ẹnu rẹ̀. a sì gbé òkúta lé e rẹ̀. jésù sì wí pé jésù wí pé ẹ òkúta náà kúrò. ẹ òkúta náà kúrò. màtá arábìnrin tí ó kú náà wí fún un pé olúwa olúwa ó ti ń rùn nísinsìnyí. ìwọ náà ti dúró torí ọgbọ́n ibi tó dé rárá ibẹ̀ ọlọ́run kì í ṣe bí òpin ayé ẹ nìyẹn ìṣòro ayé ẹ̀kọ́ ló máa pa ọ́ ìdààmú ayé ẹ̀kọ́ ló máa pa ọ́ má gbàgbé it is not it is not normal ọlọ́run tí yí ìgbà padà tí sọ ẹni tí ò ní ìrètí dẹni tó ní ìrètí ẹ má gbàgbé ńgbà tí ti nánà ọkọ ẹ ló ń jọmọ mẹ́wàá lọ fún ìyẹn ọmọ yà máa pé ọkọ sí kò síṣẹ́ ìyanu lọ́wọ́ èèyàn kò sí ìgbẹ́kẹ̀lé nínú téèyàn bá ti ní ìgbẹ́kẹ̀lé nínú èèyàn máa fail wòlíì ọlọ́run tọ́ba tọ́lọ́run bá ń lò tọ́ba ní gbẹ̀kẹ̀lé nínú àwọn ìjọ tó jókòó tì ó máa fail ṣùgbọ́n tọ́ba ní gbẹ̀kẹ̀lé nínú ọlọ́run pé ọwọ́ rẹ̀ ní agbára ó sì lè ṣe ń tó ní agbára ó sì lè ṣe ń tó ẹgbẹ́ ayé ọmọ sọ pé ṣé lóòótọ́ ni àbírọ́ ṣé lóòótọ́ ni àbírọ́ lóòótọ́ ni àbírọ́ yẹn ọwọ́ ọlọ́run ló tí ọgbọ́n ènìyàn ò ní gbé mọ́ ẹ rí i pé ó ló ti ń rùn ní ìsìn ìwọ náà ti gbàgbọ́ pé ìṣòro yìí ẹ wo ó ti kọjá abẹ́ mu ti ń bá bọ̀ ọdún kẹjọ rè wàá bọ́ lọ́wọ́ ìṣòro yẹn wàá bọ́ lọ́wọ́ ìdààmú yẹn ẹ̀gàn ti bá gbogbo àdúgbò nítorí tiẹ̀ wọn ni ọmọ jáde iléèwé ọdún kẹjọ ní kò ríṣẹ́ ọlọ́run máa ṣe iṣẹ́ yẹn fún ọ àánú máa bù ọ iléeṣẹ́ kan ṣoṣo ọdún kan lọ máa lò ń bẹ̀ tó fi máa gbàgbé gbogbo ìṣòro tó ní láyé ṣùgbọ́n tó o bá gbàgbọ́ pé kò sí iṣẹ́ ọlọ́run mọ́ iṣẹ́ ọlọ́run wà o àánú ọlọ́run sì kú o ọwọ́ ọlọ́run sì wà síbẹ̀ ṣùgbọ́n má gbàgbé pé tí mo fi ń sọ̀rọ̀ nínú abẹ́ it is not normal ó ní pé ọgbọ́n ènìyàn wọn ń sọnù nínú iṣẹ́ olúwa torí ẹlòmíà ní iṣẹ́ ọlọ́run oṣù máa jẹ́ àwọn ẹlẹ́tàn ní ìrántí ọlọ́run tó tọ́ wa fake sí wa má gbàgbé láyé èlíjà pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run láyé èlíjà irinwó tí í ṣe four hundred ni wòlíì báàlì wòlíì kan ṣoṣo láàrin irinwó ó borí gbogbo wọn má gbàgbé ńgbà tí ó kan èlísà èlísà ní wòyí ọ̀la á tẹ ìyẹ̀fun kan ní sékèlì kan ọgbọ́n èèyàn wọlé pé kò nání lẹ́nubodè Samaria ní sékèlì kan lẹ́nubodè Samaria ìjòyè ni tọ́ ọlọ́run bá sí fèrèsé ọ̀run sílẹ̀ kò lè ṣẹ́ ọgbọ́n èèyàn ló gbé wọbẹ̀ ọgbọ́n èèyàn ló gbé ẹlòmíì ò gbàgbọ́ pé iṣẹ́ ìyanu wà wọ́n ń tan ló sì wà títí dìsìn iṣẹ́ ìyanu wà agbára ọlọ́run wà ẹ woru ntọ́sẹ̀lẹ̀ láàánú kùnú ọdún january ọdún yìí ó ṣe jẹ táìmù tí n bá ń gbàdúrà ẹ máa ń hó ni mo gba ayé mọ̀ pé aládùúà ni mí mo gbàgbọ́ nú àdúrà pípọ̀ ọlọ́run ò ṣiṣẹ́ ìyanu èyí tí mo ti ń béèrè lọ́wọ́ ọlọ́run pé gbogbo àrùn ni wọ́n gbé dọ́dọ̀ mi láyé ẹ̀tẹ̀ ti wọ̀ dọ̀ mi rí ohun gbogbo ọlọ́run sàn án ṣùgbọ́n ó ṣe jẹ́ pé àwọn afọ́jú tí wọ́n bá ti dé january òun ò ní mójú fífẹ́ lọ ó ti bọ́ lọ́n pinnu ṣùgbọ́n nígbà tá à ń ta òróró tí a jẹ́ pé òróró lọ́ àsàn sójú ọ̀tàn ojú kan lọ́sàn sí méjèèjì lọ́la lẹ́ẹ̀kan náà ariwo ta èmi gan ò lè sọ ọ̀rọ̀ kankan because mo fọgbọ́n mi gbé pé mi gbàdúrà lọ́wọ́ mi èso nkóhun so ọlọ́run ò yìgìyìgì níbi tó bá wù ní ó gbà sí kí ni ó gbà ti ṣẹ́ má ro rẹ̀ pin màtá ti ro màtá ni wá má jẹ̀dá òrùn lẹ̀ kọ́lẹ́rà ó wọ̀lú ọjọ́ kẹrin ni ọmọkùnrin ti wú ó ti máa máa sunmi jáde má wulẹ̀ dààmú ara rẹ má so gbogbo kápò tètè dénè ẹ̀gbọ́n tó ti ẹ̀wí ẹ̀ka bẹ̀ kí á gbọ́ nítorí pé oníjọ́ mẹ́rin tó ti kú jésù wí fún pé jésù wí fún pé èmi kò ti wí fún ọ pé èmi kò ti sọ fún ọ pé bí ìwọ bá gbàgbọ́ ìwọ rí ògo ọlọ́run gbàgbọ́ pé ọlọ́run níbikíbi tó ti ń gbọ́ mi lálẹ́ gbàgbọ́ pé bẹ́ẹ̀ kọ́ ló máa kú ó sì máa ní láárí ìran rere tó o sì ti ń pọ̀ sùn bí ọdún márùn-ún ọdún mẹ́ẹ̀ẹ́dógún yìí ó sì máa ṣẹ ọlọ́run ìkan ọlọ́run sì wà bíi tàtijọ́ ó ń ṣiṣẹ́ bíi tàtijọ́ ó ń rìn ju ti àtijọ́ lọ time of mo lè sọ pé time of revival la wà yìí the latter day of revival la wà yìí ọwọ́ tí ń bẹ ní ìsìn kọjá ọwọ́ nineteen thirty o kì í ṣe ọdún nineteen kì thirty la wà báyìí àti kọjá ọdún nineteen thirty nineteen twenty twenty la wà yìí twenty twenty la sì wáyé twenty twenty gbọ́dọ̀ gbé ọ́ ìwọ náà gbọ́dọ̀ ní ìtàn bí a wọ́n ránṣẹ́ ọlọ́run tó má yapa o má lọ wọ ẹgbẹ́ òkùnkùn o má rí ìyàn mọ́lẹ̀ o má sọ nǹkan rọra má sún gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ àkókò tiẹ̀ ń bọ̀ nígbà tí ó bá dé lọ́gán wo wọ́gán máa wòran ni ìran ló máa máa wò ó sì wà ní gbẹgẹ mọ́dáhùn àwòwò àwọn kan sì sọ fún ọ pé àwọn bàbá wa adébóyè ní tiẹ́ mú mọ́ àwọn bàbá wa abíára ní tiẹ́ mú mọ́ àwọn bàbá wa kí ni ń porúkọ ẹ̀ wínà ó ní tiẹ́ ó mú nǹkan kan mọ́ o ní tí èèyàn bá ti fi nǹkan burúkú bọ̀ kò lè tọ́jọ́ ntọ́lọ́ ń bá ṣe sórí atọ́kùn jẹ́ ń sọ fún ọ ntọ́lọ́ ń bá ṣe ní pẹ́jọ́jọ́ gbogbo ètò tí Abraham ṣe fún Agari ojú ọ̀nà lọ́tán sí ètò téèyàn bá ṣe fún ọmọ àtán mhm. ṣùgbọ́n tó o bá lè dúró tọlọ́run tí ọwọ́ rẹ̀ bá ẹ bọnú ayé rẹ̀ tí ṣe ọlọ́run bá bẹ̀rẹ̀ àwọn èèyàn doubt ntọ́lọ́run fẹ́ ṣe fún ọ̀run tó fi ń dọ̀ ọ́ dúró pé kó o lè pé torí téèyàn bá pé wọnú ògo ògo yẹn ni ó paluwẹ̀ hmm. ògo yẹn ni ó daluwẹ̀ wò ọlọ́run á máa fìyà jẹ èèyàn á fìyàn há síbi kan ṣé wàá rí torí pé ẹni tí ò bá ti ní ìtàn ìní máa ń tán hmm. ìtàn gbọ́dọ̀ wà tẹ́ni tí wọ́n bó lọ́lọ́run ṣe gbé ń dìde kò yé mi kò ní yé irọ́ nípa awúdu ní bẹ́ńsàlẹ̀ ẹni tó bá ní ìta sọ̀n tó ń ti là kọjá á ti sọ̀n tó ń sun gbogbo everything mo sọ fún àwọn ọmọ mi lónìí mo ní ẹ̀yin ọmọ mo ti máa tẹ́ nílẹ̀ táwọn kan sọ pé àwọn orí bí sun o àwọn orí bí sun o àwọn máa dáràn báyìí ó gbogbo ìmọ̀ àwọn á sì fẹ́ tètè dé ẹ máa bọ̀ ẹ wá sùn lẹ́bí ẹ sì dìde fún ọ máa lọ sórí iṣẹ́ àmì máa jókòó sórí rí bẹ́ẹ̀ máa báyìí àkókò ní nǹkan olúkúlùkù gbogbo ní àkókò wà fún tó o bá ti wá mọ̀ pákòkò kan wà tó o gbọ́dọ̀ jìyà láti lè ní ògo ọjọ́ alẹ́ igi kígi tá a bá gbìn tí gbòǹgbò rẹ̀ ọ̀bá lọ òkè tẹ́ ẹ gbé èso rù yóò ṣubú padà tó sì ti ṣubú gbogbo èso yẹn ní ọ̀rẹ́ dànù òun gangan sì máa padà kú so o ò lè gbó máa pè mí sórí aago tó ti rí tí a ń wò yẹn pè mí sórí aago máa là ọ́ lóye ọ̀pọ̀lọpọ̀ lónìí ní rọ̀ọ̀sì kọjá tí ó rọ̀ọ̀sì kò ní léwe lónìí kò di ńlá lọ́la kò dùn gbogbo èmi lè sọ this this country is the best country tó o bá lè gbàdúrà tó o lè súnmọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run tòótọ́ ní abá débi lágbára ìránṣẹ́ ọlọ́run ti máa ń búra fún ọ pé níwòye ọ̀la ẹni lágbára ọlọ́run ọlọ́run máa gbé ọ̀gá à ń fìgbàgbọ́ sọ ni o ń tá a rí lónìí yìí tá ń wo lògùn ọdún tọ́lọ́run ó ṣe a máa wò bí ẹni pọ́lá ni ó ṣe ṣùgbọ́n tá a bá ń fún ọ ní tá à ń dí ọ pé yóò da yóò da aláwí ọ bá gbàgbọ́ pé ò ní da ó rìn tó rìn olúwa àárín kú olúwa mo orí òkè kiri àwọn èèyàn ní bàbá orí òkè mélòó lẹ́nu orí òkè tó tiẹ̀ ti mú mi mọ̀ láyé òun náà mo rìn títí táyé mi fi dára lọ́lọ́run kọ́lé pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run mo sì ńlá ń lọ mo ń ṣe gbogbo wọn kọ́ mi pé tí n bá ti rọ̀ mọ́ ọlọ́run tí mo sì rí ìránṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ń sọ̀rọ̀ yá dé màá débi mò ń lọ lónìí mo débi mò ń lọ àwọn èèyàn mi àná àwọn fẹ́ ṣe bàbá rẹ àwọn gbọ́ tó yà wá dá ẹ ọmọ àlè ni so pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run pẹ̀lú àánú ọlọ́run má jẹ́ ntọ́ ọgbẹ́yàn máa ń sọnù nínú kí ni nù sí ọlọ́tọ́ lọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́ láyé rẹ má jẹ́ ntọ́ o ò nídìí kí o tó pariwo rẹ o ò nídìí àti gbogbo nǹkan lọ́lọ́run máa máa ṣe fún ẹ so tí ọmọdé bá dìde ẹ má wèlé Elisha ó dìde lọ́nsọ́dínlé ńgbọ̀ yàtọ̀ lọ́nsọ pé tọ́lọ́nú àwẹ̀ àtàdó ogójì ọdún ọ̀rọ̀ rọ̀ sọ nígbà tó wà nígbó mérè ọ̀rọ̀ sọ so nígbà tó epo sarifati ọ̀rọ̀ rọ̀ sọ so ọlọ́run máa mú kéèyàn laginjù kọjá gẹ́gẹ́ bí àwọn ọmọ israẹli nígbà tó dá wọn dè ní gos tó dá wọn dè ní goseni ní ilẹ̀ egypt kò mú agbọ̀nà agba rough road kí wọ́n lè ní ìrírí ẹni tí ó gba rough road kò lè ní ìrírí ọwọ́ ọlọ́run wà lára tọ́lọ́n bá wá bẹ̀rẹ̀ ẹṣẹ́ tán ọgbọ́n àti ẹ̀gùn ò ní gbé ìwọ náà máa ṣe hà ni èwo leléyìí ọmọ gbọ́gbọ̀ sọkúsọ táwọn èèyàn máa sọ nígbà tí ẹ̀yà ní ìsìn ńgbà kan wọn lájà mò ń lò tí mo fi ń kó èrò ńgbà ọ̀pẹ wọn ní ẹ má dá lóhùn oníbi tí ń wọ ńgbà ọ̀yá wọn ní mò ń fẹ́ jẹ èèyàn wẹ̀ ńgbà ọ̀yá lọ́lọ́ ni wá ń bì lọ́dún tó kọjá pé gbogbo ń tọ́ ọmọ agbọ́n ògo dé àánú dé orí ọ̀fẹ́ dé má jẹ́ ntàn ọ̀wọ́ tó ń wò mí ó ti sú ọ o má jò sú ọ o ó bímọ nílé ọkọ yẹn ó ti sú ọ ọ máa lọ́kọ ọ máa níyàwó tó dáa ọ máa ríṣẹ́ tó dáa ògo rẹ máa búyọ ilé iṣẹ́ yẹn máa tóbi lọ farati àwọn àgbà ní farati ohun tó bá máa pẹ́ láyé ó máa ṣe kí ni ó máa ní wàhálà ohun tó bá máa gùn ọ̀nà ẹni tí ẹni tí ó ẹnikẹ́ni tí ó ṣe tí ó tí ó tí ó di ńlá ẹsẹ̀ rẹ̀ àtẹ́rín so ohun tó bá máa dáa ọ máa dáa ohun tó nídìí ni pé ọlọ́run da ọwọ́ rẹ lù mí tó bá fẹ́ sáré nù gbàgbọ́ wo èèyàn máa sáré nípa àwẹ̀ àtàdúrà ó ní képe mi náà wé jẹnẹmátà tètè tèrè yẹn ó ní képe mi mi ò fò ńlá àtàlà ibi téèyàn ti lè sáré nù lẹ́yìn ìsáré àwẹ̀ àtàdúrà kò sí mi mọ́ o sórí ìyókù wọ́n gbòòrò wòlíì ó ṣe ohun gbogbo ó dìgbà ọba dà lágbára fún rẹ̀ tó lè ka bíbélì tó lè translate yẹ tó dìgbà tó ọba lè ó dìgbà tí ìwọ gan bá lè gbà yẹn níyànjú nínú ìgbà náà gan ló ń dà lágbára ṣùgbọ́n tó o ti níyẹn tó bàbá mi lágbájá ni ó gbàdúrà fún mi tamadọ mo táàpù ànọ́ìtì ànọ́ìtì tá a bá táàpù mọ́ nǹkan ànọ́ìtì tó bá dàlù ọ̀ fúnra rẹ̀ tó o béèrè fún rẹ̀ unshakable ànọ́ìtì nìyẹn kò sí nǹkan kan tí ó dry rẹ̀ kò sí nǹkan tí ó gbà lára rẹ anointing tó bá gbà lára wòlíì ọmọ ń tán gbogbo tí abrahamu ṣe fún agari ojú ọ̀nà lọ́tán sí gbọ́ngbọ́ ló ń ṣètò fún agari títí dòní ọmọ agari ń bẹ lórílẹ̀‐èdè ayé ó sì ń gbilẹ̀ sí i ó ń tóbi sí i gẹ́gẹ́ bí kíni o gẹ́gẹ́ bí yanrìn etí òkun ọgbàrọ̀ ọlọ́run wà síbẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́run sọ sí ọ lójú oorun lójú àlá yóò wá sí ìmúṣẹ o ò ní kú togotogo o ò ní kú tọ́látọ́lá o ò ní kú gbogbo lórúkọ jésù òórò gòlò wọn kò lẹ́yìn ọlọ́run o má gba ẹgbẹ́ òkùnkùn o má wọnú ẹgbẹ́ òkùnkùn lọ o má wọnú má wọnú awo lọ o má wọnú gbogbo lọ wàhálà ń bẹ ń bẹ má sóògùn owó o gbọ́ ọ̀rẹ́ mi má wọ ọmọ lọ sí di òrìṣà o ọmọ tẹ́yà bá gbà ń di òrìṣà kì í jí ọmọ fún yẹn o àánú sì kù o títí di òní àánú sì kù ọwọ́ ìgbé dìde ó sì kù má gbàgbé tí mo fi ń sọ̀rọ̀ níbi it is not normal kò normal tọ́lọ́mù bá dé tọ́lọ́mù bá dé ẹ̀rù gan-an máa bẹ̀ẹ́ ṣùgbọ́n tọ́ ọba ti ní ọlọ́run tí ọba ti jẹun yó tó bá ti jẹ yóò pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run kò sí tí ó gbé ọ kò sí tí ó lé ọ mímí kò ní lè mí ọ àwọn bàbá tẹ́rí tó rì mí yẹn tí wọ́n bá sọ àwọn tí wọ́n ti dìde nígbà wọ́n jọ dìde tí ì ṣe dìde tọ́lọ́run wọ́n ti lọ wọ́n bí wọ́n ṣe fẹ́ wá náà wọ́n ṣe fẹ́ lọ gbogbo wọn pátápátá lónìí ti dẹdun arinlẹ̀ àgbúrò wọn àwọn kan ń bẹ láyé àwọn kan ti kú ṣùgbọ́n síbẹ̀ wọ́n dúró torí pé ọlọ́run wọn dúró tì ẹ̀ ń bá dúró tọ́lọ́run yóò jẹran tó jẹrin lọ hmm. jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ fún ọ òun o ọ̀n o ọwọ́ ọlọ́run wà síbẹ̀ o ọgbọ́n àrí ò lè gbé kódà ó sì ẹ̀ ti sọ àwọn aránṣẹ́ ọlọ́run dèké mọ́ sọ wọ́n dèké ó sì rẹ́rìn agbára ọlọ́run kọ́ bọ́ gbé àánú ọlọ́run kọ́ bọ́ gbé jẹ́ ń gbàdúrà kan fún ọ tó o bá lè gbà á níbi tó o wà àdúrà àkọ́kọ́ ni pé olúwa gbogbo ibi tí wọ́n ti ń pẹ̀gàn mi ọlọ́run jẹ́ kí n ní ìkọjá abẹ àdúrà àkọ́kọ́ nu ẹ̀kejì ní ogun ìdádúró sójú kan tí mo rí ọlọ́run bá mi mú kúrò pátápátá mo sọ fún ọlọ́run ọfà ọfà kọfà látòrí mi dé ìkànnì ẹsẹ̀ ọfà kò ní ṣe é ṣe bó o ti lọ lọ́bọ̀ ọlọ́run tẹ́ẹ̀rì lọ́gbà lálẹ́ yìí kó o sì gba àwẹ̀ àtàdúrà ọjọ́jọ́ mẹ́rin tó orí bí ọba ti lọ tí wọ́n fún ọ láwẹ̀ tí wọ́n fún ọ bá o ṣètò ètò wa o agbára òkùnkùn wa o ògùn wa o gbogbo tí mo ń sọ fún ẹ lọ́wọ́ ṣùgbọ́n kọ́ lọ títí ntọ́lọ́ ń bá ṣe ní lọ títí tó bá sì dé ọgbọ́n rẹ̀ a ọgbọ́n rẹ̀ ò ní lè gbé mọ́ ìwọ gan kan máa wòran ni irú èmi nìsín wòran ni ntọ́lọ́ ń ṣe tẹ́lẹ̀ bá jábọ́ báyìí mẹ́wàá mẹ́tò ti di lógo ọlọ́run nìyẹn lórúkọ jésù yóò dáa fún ọ. lórúkọ jésù ó sunrun ayọ̀. àmín. áńgẹ́lì àpọ́sù babalá yóò fi sí tiẹ̀ lálẹ́ yìí. olúwa ti ń bẹ turn around for good for success for for movement you be upon you in the name of Jesus. Amen. The fire of Holy Ghost will be upon you in the name of Jesus. Amen. This house must be a full of joy, of full of Holy, Holy Spirit in the name of Jesus. Amen. Not regret of your life in the name of Father, Amen. in the name of Son, Amen. in the name of Holy Spirit. Amen. In Jesus' name I pray. Amen. Wàá pàdé mi lọ́la nínú kíni o ní ilé ilé ìjọsìn wa thirty five to thirty seven ẹgbẹ́dà kó Máa jíbọ̀ wàá gbọ́ ọ̀rọ̀ ntí kò nọ́ọ̀mà ọ̀ gbọ́ lọ́la ní tí ò nọ́mọ ọwọ́ ọlọ́run lọ́wọ́ ọwọ́ tí kì í kú agbára tí èèyàn ó tún fi ṣẹlẹ̀ lọ́jọ́ ikú ọgbọ̀lọ́la àlàáfíà fún ọ àti fún ọmọ rẹ àti fún ilé rẹ jésù olúwa tí ọlọ́run gbé kalẹ̀ fúnra rẹ̀ pẹ̀lú ọwọ́ agbára ẹ̀mí mọ́ láti tú àwọn òǹdè sílẹ̀ láti fún aláàárẹ̀ nísinmi Christ Apostolic Church agbára ọlọ́run ní gbani tí headquarter wà ní thirty five to thirty seven ẹgbẹ́dá akówọ́njọ road bakery bus stop ẹgbẹ́dá nílùú èkó bí àwọn ìsìn wa ti lọ níwọ̀nyí níjọ́ Wednesday ní ìpàdé aláṣeyọrí láago mẹ́wàá alẹ́ sáago méjì àárọ̀ lọ́jọ́ yìí kan náà lẹ́hìn láǹfààní láti fojú níjú pẹ̀lú bàbá wa wòlíì àti ajínrere mọ́sẹ̀ ọ̀làgúnjú fún ìgbaninímọ̀ràn ní gbogbo ọjọ́ Friday ní ìpàdé àdúrà alágbára tá a pè ní no more barren kò sí ìyàgànmọ́ àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ló máa wáyé láago méje àárọ̀ sago méjìlá ọ̀sán nílẹ̀ agbára àdúrà CAC agbára ọlọ́run nígbà ni nọmba four yísà bello close bakery bus stop ẹgbẹ́ra nílùú èkó tó bá wà dọjọ́ sunday àdúrà àjímúná láago mẹ́fà ìdájí saago mẹ́jọ àárọ̀ tó bá daago mẹ́jọ àárọ̀ saago mẹ́sàn-án ní ìsìn lẹ́kọ̀ọ́ ọjọ́ ìsinmi sunday school lẹ́yìn èyí ní ìsìn ọjọ́ ìsinmi gan fúnra rẹ̀ yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án saago méjìlá fún àdúrà tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wòlíì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three four five three five nine six three TAC agbára ọlọ́run nígbani níbi tí olúwa ti máa ń lànà àbáyọ sí gbogbo ìṣòro jésù lolúwa.